وكل محدثة بدعة وكل بدعة دلالة، وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدا كفو الله وبا أفي يمي في. أفي وكناني أتركاتي جفو أنبوى محمد صلى الله عليه وآله وسلم kí ike àti ìgè náà kí ó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá ń tọpa ìlànà wọn tí wọ́n là kalẹ̀. ní ìníbi ìfínilá ta'ala hadithi tí a máa gbéyẹ̀wò ní hadithi ogún hadith number twenty nínú tírà al-arba'una nawawiyyah tí à ń ṣàlàyé lọ عن أبي مسعود عقبة بن عمرو الأنصاري البدري, البدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري حديث ينتبه كنيا وني أبي مسعود يكون بابا مسعود orúkọ wọn ni Uqbatu bun al-Ansari ọmọ Madina ni wọ́n albadiri radiyallahu ta'ala anhu kọ́rọ̀ kó bá yọ sí wọn sàbí ló ga hadithi wa ọkùnbà ọmọ amúrù kọ́l wọ́n ní kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam anábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí pé ní. إن مما أدرك الناس من كلام النبوة الأولى nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn dé bá táwọn èèyàn ń gbà lọ́wọ́ ara wọn èèyàn pé tọ́ẹ̀kábàlọ̀ mi ò tún gbà lẹ́nu wọn tó jẹ́nu ọ̀rọ̀ orí pa ìjà ànẹ́bí táwọn ànẹ́bí ọlọ́run mọ́ sábà ń sọ láti orí kan sí kejì lọ́rọ̀ kan tó gbajúmọ̀ ni pé wọ́n máa sọ pé ní ìdàlám testahyi yẹn pé tọ́ ọ bá ti tijú tọ́ ọ ní tijú fasna máa ṣe máa ṣe tó bá wù ẹ́ tọ́ ọ bá lójú tì àbí tọ́ ọ bá ti tijú máa tó bá wù ẹ́ hadithi alimami bukhari àwọn náà ni wọ́n gbà wá. àwọn àfáìsìn tí wọ́n ṣàlàyé ìtumọ̀ hadithi fún wa wọ́n jẹ́ kó yá pé ní ó ní ìtumọ̀ méjì tí a ṣàlàyé ẹ̀ wa nínú ọ̀rọ̀ wa ibi iznillahi ta'ala. ntí akọ́fẹ́ mọ̀ nínú hadithi ni pé ní ntí àwọn ànábì ọlọ́run kan bá ti sọ àwọn tó ti gbáwájú lọ tí ṣeré àti wàyí bá dé tó jẹ́ àṣẹré àtòlùkàtìmọ̀ ṣeré àgbẹ̀yìn tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó mú wá tó náà bá sọ tí ò yí padà a jẹ́ pé ìdájọ́ òfin ó ti ń kọ́ntínú tí ànábì ọlọ́run kan bá mú wá tó jẹ́ ṣeré à nínú àwọn ànábì ọlọ́run tó ti lọ kánẹ́bí tó dé ànábì náà bá tó sọ àìpé irú ṣeré àwọn ó sì tó wà nínú òfin tiwa náà ni irú eléyìí máa ń wọ́pọ̀ nínú ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ ìwà gbogbo ànábì ọlọ́run nálẹ́bọ̀ ò gbogbo ànábì ọlọ́run nìkan ni ká máa sìn ká máa sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ̀dùnkún tánàbí wa Muhammad náà sọnù bákan náà gbogbo wọn fi wà dáadáa rinlẹ̀ òótọ́ ìlàmọ́ náà ìbẹ̀rù ọlọ́run bákanáà ìtìjú ní ti àmọ́ ṣàlàyé nínú hadithi gbogbo àwọn ànábì ọlọ́run náà ni wọ́n sọ kò sánábì ọlọ́run bá kan tó sọ fáyàn pé ká má tijú kò sánábì ọlọ́run bá kan tí wọ́n fi ìtìjú ròyìn rẹ̀ rẹ̀ pé àwọn ọ̀wà yìí tìjú nínú tí àwọn ànábì ọlọ́run tó ṣíwájú ànábì ti sọ ni tánàbì náà dé tó náà tó sọ. So torí pé ìtìjú gẹ́gẹ́ bí Sheikh Fawzan bí wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa ó ní ìtìjú wà tó pàtàkì ni ìfàlìhàyà khislatun azima afwan falhaya khislatun azima ìtìjú ìwà tó tóbi ni tó pàtàkì yamna'u al-insana min kulli radhila a máa kọdíyàn níbi gbogbo ìwà yẹpẹrẹ ìwà tí ò bójú mu ìwà tí ò dáa ẹni tó bá ní tìjú kò ní jẹ́ kán bá wọn ibi tí ò dáa ẹni tó bá ní tìjú kò ní mọ ẹṣẹ tí yóò mọ kábùkù bá wàyàsúnù min kulli madhamma bákan náà ìtìjú a máa sọyàn kúrò ń bi ìwà tí wọ́n fi máa bú ni tónú ìtìjú rẹ̀ ó ti kọ́kọ́ lé kúrò pé àkòyẹ kan bá mi rú bíi irú ẹni bí ò ní mutí nǹkan máa já sí kọ́tà máa sọ̀sọ̀ kó sọ̀tà máa bu ẹni tó bá ní tìjú kò ní rìnrìnkùnrin kò ní máa mú nǹkan oní nǹkan torí kó mọ̀ pé èwo lè ìwà tó dójú tì nìyí bákan náà kò ní wá sọkásọ. So tẹ́kọ́ ní onóòmọ̀ wúra rẹ̀ pé àgbà ah, tí èsì ẹranko ń wá jáde báyìí ìtìjú rẹ̀ ò ní jẹ́ kí owó aṣọkáṣọ bákan náà kò ní sọ̀rọ̀ kọ̀rọ̀ wà á mọ ìfà fúkìdá àlàyé ṣùgbọ́n tí ẹ bá ṣàfẹ́kù ìfẹ́ ẹnu tí ẹ bá ṣàfẹ́kù ìtìjú afọ́n téèyàn ò ní tìjú. fàwọn musibatun azima a ẹni wọn ti rọ́ọ̀lù nǹkan àdẹ́wò ńlá ni kí ẹ mọ́ ní tìjú torí pé àwọn nǹkan gbàǹkọ̀gbè nìkan ẹ̀ṣẹ̀ ìwà tí ò da yóò pè fara ru ẹni bẹ́ẹ̀ farọ́jùlọ lẹ́bi láàyè sáàyí èèyàn tí ò ní tìjú láyàtà haṣà kẹ́zìbà kò ní tìjú kò ní bìkítà láti parọ́ kò ní bìkítà láti parọ́ ṣùgbọ́n tó bá ní tìjú yóò pé àtọ̀rọ̀ ah, yóò bá ti padà lọ mọ̀ pé rọ́ ni ó délé ìdójú tì ibi tó ti sàn gan ẹ̀ ìtìjú ó máa mú ká ọ̀dà kéèyàn ṣẹlẹ̀ ìtìjú a máa kọdíyàn níbi irọ́ pípa ẹni tí ò bá ní ìtìjú ó máa parọ́ èyí tó burú jù gan yóò parọ́ mọ́ lọ yóò parọ́ má nàbì. ẹ̀sìtánì sọ pé ní mọ̀nkádàbà aláyàmùtà àmìdàn ẹni tó bá mọ̀ parọ́ mọ́ mi fàlìyàtàbá wà mọ̀kẹ́ adáhùn nínú náà kó yá mú ààyè rẹ̀ nínú náà ẹni tí ò ní tìjú yóò parọ́ mọ́ ànábì kódà yóò parọ́ mọ́ lọ́hùn ẹlẹ́fi rí ẹlòmíì lẹ́ni tí ó pera rẹ̀ láàfà kò ní tìjú láti mọ sọ tọ́lọ́hún sọ torí pé ìtìjú ti tán lára rẹ̀ yóò máa parọ́ yóò máa wí tọ́lọ́hún ọba sọ̀hánà wàtàlá tí ó wí yóò máa wí fáwọn èèyàn. bákan náà wà láyàtọ̀ haṣá sẹ́yí al-umur ẹni tí kò ní tìjú kò ní bìkítà láti máa rọ́lu àwọn nǹkan burúkú àwọn nǹkan jẹ́gẹ́jẹ́gẹ́ wàsàfà sífà wàrọ̀sà èlò àwọn ìwà yẹpẹrẹ ìwà dínìkù kò ní bìkítà láti máa rọ́lu láwọn míì tán láwọn ń ṣeré àwọn kọ́yàn lọ́gbọ́n ọkùnrin ọlọ́kùnrin obìnrin olóbìnrin ó sì máa lọ́mọ ìgbà wọn wọ aṣọ ń bẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ kọ̀rọ̀ ni ke ní kéèyàn tó le ṣẹlẹ̀ bọ́ ńbẹ̀ náà yóò tó máa ṣe. bákan náà ẹni tí ò ní tìjú àwọn nǹkan yẹpẹrẹ tí ò bá mu òun jòkó tì láti máa rówó bí kó máa pààyàn lẹ́yìn káàkiri kan níṣẹ́ tó ń ṣe nu tó sì mọ̀ pé irọ́ ni tó ń sọ fáwọn èèyàn ara ìdí tìjú náà ni. wàláyé mutẹ́ni ru àǹṣúrí belhamr ẹni tí ò ní tìjú kò ní kóra ró láti mọ́ mutí yóò mọ́ mutí káàkiri òun náà náà mọ̀ lólógógóró òun yóò mọ́ fagbó tí ó mọ́ rú náà òórùn burúkú yóò mọ́ jáde láti ẹnu ẹ̀ láti mú ẹ̀ sí àwọn èèyàn láwùjọ ara ní tìjú ni. ọ̀sìn náà bákan ẹni tí ò ní tìjú ó mọ ẹsẹ̀ sí náà ẹni tí ò ní ìtìjú ti tán lára rẹ̀ yóò mọ ẹsẹ̀ sí náà kò ní kóra rẹ̀ ń jánu wà sáré kọ̀kọ́ra yóò tún jalè ibi láti wọ̀ pé ní ìtìjú ìwà dáadáa ni àmọ́ kó ní ń jánu kúrò ń bi kéèyàn rọ́lu ìwà burúkú ìlànà nígbà ń sọ fún wa ń bì pé téèyàn bá ti tijú kò mọ̀ sí tó bá wù ìtumọ̀ àkọ́kọ́ gẹ́gẹ́ bá sọ fúnra pé tùmọ̀ méjì làwọn afá fún ọ̀rọ̀ yìí òun ni pé ní tọ́ọ̀ bá ti tijú mọ̀ sí tó bá wù ẹ́ ìtumọ̀ ẹni pé títì tó bá ti tán lára yẹn bíi mọ́tò tó ti fẹ́ẹ́ lè bírèkì ni kò síbi tí ò lè já lọ mọ́ àmọ́ ẹ̀sìn tó bá wọ̀ ń gbà yẹn pé ẹni tí ò bá ní tìjú yóò jalè yóò ṣẹbọ yóò takùtọ lọ yóò takùtà nábì yóò hùwà tí ò dá ilé ìtànàbí sọ yìí kìí ṣe pé ń pa ènìyàn láti pé hùwà tí ò dá lọ ṣùgbọ́n ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé títí ju bá ti tán lára ẹni kò sí tí ò lè rọ́lù mọ́ mọ́tí tó bá wọ̀ yẹ yóò wá dàbí ta fi ń lérí ìyà fún pé mọ́tí tó bá wọ̀ yẹ pé ọ̀n bá bọ́ lọ́hùn. yẹ́wọ́n lọ́wọ́ sùfánà wa tààlà ṣe sọ tọjọ́ lé nínú alukuran pé fàmìṣá àfàlìyómi ẹni tó bá wù kó yà gbàgbọ́ fàmìṣá àfàlìyẹ́kfọ̀rọ̀ ẹni tó bá sì wù kó kọ̀tọ́ lọ́n kọ́ kéde kọ́ tún yẹn lẹ́pẹ́ kí yẹn kọ́tọ́ lọ́n pé ìwọ́tọ́ bá kọ́tọ́ ọ̀hún bọ̀ abọ́ lọ fi kọ́gà mọ́ sọ fún ọmọ ẹsẹ̀ rẹ̀ pé ẹni tó bá wù kó wá lọ́la ẹni tó bá wù kó mọ̀ wá hmm, ẹni bàbá mi ká sì mọ̀ pé iṣẹ́ wà lọ́la yẹn á sì mọ̀ pé ẹni tó bá wù kó mọ̀ wá ń lérí ìyáálẹ̀ pé ẹni tí ò bá yóò jìyà lọ́dọ̀ òun ìyẹn pé tánàbí ń sọ ń bì ìtumọ̀ rẹ̀ pé ẹni tó bá wù kó sọ̀tì júnù kó mọ̀ sí ẹni tó bá wù ń bọ̀ abọ́ lọ. torí pé ẹ̀sìn wa ẹ̀sìn tó fẹ́ ká tijú ni ẹ̀sìn tijú ni ṣùgbọ́n téèyàn bá ti sọ tijú nù kò sí ní tí ò lè rọ́ọ̀lù láburú mọ́ kò sí ní tí ò lè wù níwà mọ́ ànábì fi ń sọ fún wa lórí ìtumọ̀ àkọ́kọ́ tá a sọ yìí pé ẹ dènà sí ìwà àṣà ẹ ní tìjú sọ pé téèyàn bá ní tìjú aburú ti pé sọ́dọ̀ ẹ̀ ìwà téèyàn bá ní tìjú eléyìí nínú àwọn ìwà dáadáa ni nínú àwọn ìgbàgbọ́ gan ni gẹ́gẹ́ ṣe wá ní hadith àbí òrera radiyallahu ta'ala anhu tó ní ànábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ fún wa pé ní al-iman bid'u wa sab'una shu'ba pé ìgbàgbọ́ tó lé ní ẹ̀ka àádọ́rin ni tó lé ní sẹ́mítì ó wà nù ẹgbẹ̀wá pé ní bid'u wa sittina shu'ba. ni ìgbàgbọ́ ẹ̀ka tó lé ní ọgọ́rin tí ṣe sixty nìyẹn pé something ní ẹ̀ka rẹ̀ àláha yìí tó ga jù ń bẹ̀ ọ̀nà ni qawlu la ilaha illallah kágbàgbọ́ pọ́lọ́ nìkan láàmú jọ́sìn fún lódodo kò sí jọ́sìn fún èyí tó wà nípò tó rẹlẹ̀ nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ tó yẹ pé nínú gbàgbọ́ lòun náà ni ìmọ̀ àtọ̀tọ̀ lábá ànitọ̀rẹ́ kárí tó lè ṣe ni láburú lọ́nà kàmú kúrò ara mi gbàgbọ́ ni kìtìpá ọ̀la àtúmọ̀ ṣe nǹkan aburú sójú ọ̀nà ìyún ara mi pé yòó nígbàgbọ́ ni ṣùgbọ́n àmì ìgbàgbọ́ ni pé a ti ṣe nǹkan aburú sọ́nà ìwọ̀n amúkúrò kó ń bá pààyàn lára ara àmì ìgbàgbọ́ ni ànábì wa parí hadithi pé ní walhayau ẹ̀rí ìtìjú o ṣu'batun minal iman ẹ̀ka kan ni nínú gbàgbọ́ ẹ̀rí tábà rẹ̀ tó ní tìjú ń sìn ìgbàgbọ́ yóò wà lára rẹ̀ ẹ̀ka nínú gbàgbọ́ ni tábà rẹ̀ ti ń tìjú ara ẹ̀ka kan nínú gbàgbọ́ ni eléyìí fi hàn pé ní ipò tí ìtìjú wà nínú ẹ̀sìn wa kì í ṣe ipò wọ́n fi wá nu hadith nínú pé alhayahu khairu kullu ìtújú tẹ́rí òre ní gbogbo ẹ̀ àmì òre ní ìwà pé dáadáa wà ní ara àyàn ní kí èèyàn ní ìtìjú ó wà nù ẹgbẹ́ wa mi pé ní alhayahu la ya'ti illa bi khair ìtìjú tẹ́rí ni kì í mú kankan wá àyàfi kó jẹ́ pé n tó dànù torí pé n tó bá ń tijú yóò lè kò fún ọlọ́wọ́ bá mọ́ ìtọ́nà ọba subhanahu wa ta'ala fẹ́ náà ni ó máa ṣe yóò ti ju ọlọ́run ọba tó dáa yóò sì náà ń bọ́lọ̀ ń ṣe fẹ́ gẹ́gẹ́ bá nàbì ṣe sọ fún wa nínú hadith pé nínú ti ń jẹ́ dáadáa ni pé an ta'buda Allah kọ́ sí lọ́hùn ka annaka tarahu nígbà pọ̀ ń rí ọlọ́run fa in lam takun tarahu torí pé tí wò bá rí fa innahu yarak òun rí ẹ kò sẹ́ni tí ó sin lọ́hùn báyìí àfẹnukó jẹ́ ní tó ń tijú ọlọ́run tó bọ̀wọ̀ ọlọ́run ẹni tí ò ti ju ọlọ́run tí ò bọ̀wọ́ ọlọ́run kò sí bí òde léṣe náà kò ní rúkan rúkan tọ́lọ́run sínú ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n tó bá ti ju ọlọ́run yóò ṣe lọ́run bọ́lọ́run bá subhanahu wa ta'ala mo ṣe fẹ́ yóò sọ ìwọ̀ ọlọ́run bá bákan náà ẹni tó ń tijú anábọ̀wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò ní ṣe nǹkan àdádálẹ̀ tọ́lọ́run òfin lánàá bí kò ní tàṣẹ àgẹ̀rẹ̀ sí tí ànábì mú wá nípa ìkọjá lànà àbí kó sàfètò ń bẹ yóò máa sọ bó o lànábì ti ṣe yóò máa sọ bó o lọ́nà bá sọ́nà wà tá a lábò ṣe fi ràn ara mi tìjú nù ṣùgbọ́n tí ò náà ní tánàbì mú wá fẹ́ pé bó ṣe wù ló fẹ́ ṣe tiẹ̀ òun náà tìjú ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà ni olùtìjú yóò máa tìjú àwọn ẹ̀dá ọlọ́run kò ní jẹ́ ká bá wọn bí nǹkan àbùkù kò ní jẹ́ ká bá bí ntí ntí ò dá ara àwọn dáadáa tó wà ń bi ìtìjú ni tó yẹ pé ní ẹnikẹ́ni tí ò bá ní tìjú kò síwà burúkú kò síwà yẹpẹrẹ tí ò lè rọ́lù ìtumọ̀ àkọ́kọ́ yìí ó máa jẹ́ pé ní ẹni tí ò bá ní tìjú mọ̀ sí tó bá wò ìyẹn ni pé téèyàn bá ti ní tìjú mọ́ àwọn aburú ti pé sára rẹ̀ wà sí wà burúkú tí ò lè wò mọ́ sí tó bá wù ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ṣe tán yóò padà wá pàdé ọlọ́run ọba ọba tí yóò san lẹ́sàn aburú tí ń ṣe yìí mọ̀ sí tó bá wù ẹ̀ ìfidẹ́rù bá ní ni pé mọ̀ lọ ọ̀ ń bọ̀ abá mi kí n kálukú wa náà káyà gbìyànjú kí a jẹ́ kí ìwà yìí kó rinlẹ̀ nínú ọkàn wa ìwà àtijú torí pé ìwà dáadáa ni ká tijú ọlọ́run ọba bákan náà òjíṣẹ́ rẹ̀ tí ó rán sí wa sallallahu alaihi wa alihi wa sallam bákan náà ká bá àwọn ẹ̀dá ọlọ́run ọba lò bákan kọjá pé gbogbo ibi tí a máa wà a máa sọ òfin ọlọ́run ọba àwọn nǹkan tọ́lọ́run ọba sùfánà wa tààlà kí tó fún wa lóríkèéríkèé ara wa ká lò síbi tó dáa. ìgbà tí anábì àmúṣọ́sà sọ́nà tó ń sọ fún ọ̀sán wà pé ẹ̀páyà ọlọ́run kẹ́ẹ̀sì ti ju ọlọ́run ní ti ju tòdodo tẹ́bí sọ wà ní hadith ibn Mas'ud tọ́lá anábì wa ní al-istihya min Allah tẹ́wá níyẹn ti ju ọlọ́run ó nínú rẹ̀ ni pé àǹtá fàbọ̀rá sáwàmọ̀ wa àkéèyàn sọ orí rẹ̀ àti tí ó mọ̀ kó síbẹ̀ ara kéèyàn tó ń tijú òun ni pé kéèyàn sọ orí rẹ̀ àti tí ó mọ̀ kó sínú orí kó mọ̀ kóró orí burúkú síbẹ̀ ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn máa gbọ́ kéèyàn máa kó mọ̀ jẹ́ kó máa jáde láti agbárí òun látẹni òun tó tábà ń sọ̀rọ̀ orí ara rẹ̀ ni ẹnu náà wà téèyàn mọ̀ sọ tó jẹ́ nǹkan tìjú nǹkan àbùkù kéèyàn mọ̀ sọ èyí ò bá mú ẹni tó bá ń tìjú ò ní mọ̀ sọ̀rọ̀ kọ̀rọ̀ bákan náà kò ní mọ̀ lọ fetí rẹ̀ gbọ́gbọ́kúgbọ́ kò ní mọ̀ fojú rẹ̀ wo kú o wọ́n bá ń bi tán tí wọ́n tí ò dáa pé ah, bàbá alágbájá yìí náà tó wà rubí ni ẹni tó bá ti dúró ní délẹ̀ ah, káàkó yẹn tán bá mi ń rubí wàá dúró sí tí ọ̀nà kó nà mọ àwọn olórin tó tẹ̀ jáde kò mọ wo tíátà lórí kò mọ wo àwọn àwọn fíìmù oníhòhò ẹni tó bá ń tijú ò ní fojú ara rẹ̀ wọlé bákan náà nínú tìjú ni kéèyàn sọ albákínà wà mọ hawa kéèyàn sọ ikùn rẹ̀ níbi tí ó mọ kó sínú ẹni tó bá ń tijú ò ní fẹ́ kó mọ jẹ haram ka iṣẹ́ wo náà iṣẹ́ tẹ́tẹ́ ń lo gbájú ẹ̀ ní títẹ́tẹ́ ní fi ń jẹun pé àti gbọ́kànwá bá mi rú bí eléyìí ò bá mu kò ní fẹ́ jẹ nǹkan haramu sí inú rẹ̀ yóò sọ ikùn rẹ̀ wà á ń tẹ́kọ̀rọ̀ mọ́tà wàlbélà inú tìjú náà ló pé kéèyàn máa rántí ikú kéèyàn máa rántí jọ́ tó gbóòdè wàmán àròdà àkọ́rọ́ tára kazina tàdúnìyà náà àtàwọn ọ̀rọ̀ mi tó wà ní hadith tó wà ní musnad imam ahmad níta fẹ́ nu bẹ́ẹ̀ ni pé nínú tìjú oníkéèyàn sọ àwọn oríkèéríkèé ara rẹ̀ kó má fi lọ tí kò dáa kó má fọwọ́ rẹ̀ mú tí ò dáa ẹni tó fọwọ́ rẹ̀ mú nǹkan oní nǹkan tí e ṣe ní tó lẹ́tọ̀ọ́ sí ara mi kò ní tìjú ní tó dáwọn àrùn ká alágbáyá ló lọ fọwọ́ rẹ̀ mú nǹkan báyìí ló ṣe nǹkan báyìí yóò káyipẹ́ tó ní tìjú ni yóò fa àbùkù fún ìlú náà fi ní ṣe irú nǹkan báyìí àkọ́kọ́ nínú ìtumọ̀ tí wọ́n fún rẹ̀ pé ẹni tí ò bá ní tìjú kò mọ̀ ṣe ní tí fẹ́ ìyẹn pé ní èdè pa túlẹ̀ o ìlérí ìyà fún ni pé máa ṣe lọ òun bá pàdé ọlọ́njọ́ kan ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìlàlàmù tẹ̀sítáì fásinà máa ìyẹn pé tó bá jẹ́ pé ní tí ó fẹ́ ṣe yìí ní tí èsì e wà tí máa ń kó ìtìjú bá ni ni ní tí ò burú ni máa ṣe lọ kò sí ní tí ó ní kó máa ṣe é ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà pé wọ́n tú wa lẹ̀ gbà láyé wa ń bè yìí o ní ìtumọ̀ táwọn àfáà tó fún ọ̀rọ̀ yìí rè pé n tó fẹ́ ṣe yìí o tí ẹ bá ti ṣe tí mo ń kó nǹkan àbùkù bá ní tí mo ń kó nǹkan ìtìjú bá ní kò sí tó burúkú nǹkan ọmọ ṣe lákòjúwò yìí sìn kéèyàn máa so bàtà kò ní kéèyàn máa kò sí tó burúkú ní kéèyàn máa jẹun tí ń so bàtà torí kéèké ṣe nǹkan àbùkù kì í ṣe tí o bá tí yóò bá tí wò bá ti bọ́dà tí ò tí ọ̀rí aburú ń bẹ̀ tí ó sì saburú ń bẹ̀ nú ẹ̀sìn náà tí ó sì tó é léjú kò sí tó ní kọ́ mọ́sùn bàtà kò sí tó ní kọ́ mọ́ jẹ́ ẹni tí ń kò sí tó ní kọ́ mọ́ jẹ́ ẹni tí ń kó kànga torí kìí ṣe wà àtìjú kò sí tó burú ń bẹ̀ kò sí tó ní kẹ́yìn mọ́ jẹ́ kọ̀ńdọ́kítọ̀ kò sí tó ní kẹ́yìn mọ́ jẹ́ dírẹ́fà àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pé nínú ẹ̀sìn kìí ṣe nǹkan tí ó jẹ́ nǹkan àtijú ìtòrí náà túmọ̀ kejì tán fún ọ̀rọ̀ yẹn pé tí ò bá ti sí nǹkan tí máa ń tíyàn lójú ni tó ń ṣe tí èyí ṣe nǹkan àbùkù fásitì àmọ̀ sí ìtì ṣiṣẹ́ tó bá wù ẹ́ lọ́bi tó bá wù ẹ́ ló ń gbà tó yẹ pé nǹkan yẹn ṣe nǹkan àbùkù kìí ṣiṣẹ́ nǹkan tí máa ń yẹpẹrẹ ẹni táwọn ní ah, kò yẹ kán báyẹn ń bí fáwọn ẹlẹ́mìí lè má fẹ́ ṣe òdùgbọ́n tí wọ́n bá rí tí ọba ti tó burú bẹ̀ kò sí tó ní kí wọ́n má ṣe má ṣe tó bá wẹ̀ tó wáyé pé tó ti tọ́ ni tí èyí ṣe nǹkan tí mọ ń kábùkù bá ni tí èyí ṣe nǹkan tó yẹ kí yẹn ti jú láti bá yẹn ń bẹ̀. ẹ rí i pé láwùjọ wa lé ní àwọn nǹkan kan wà bí àwọn ẹṣẹ táwọn yẹn lè fojú yẹpẹrẹ rẹ̀ tí ọba ti fi tó burú bẹ̀ ṣèyí tó bá wẹ̀ ń bẹ̀. ìtumọ̀ kejì tí wọ́n fún àdéhìsì yìí òun èyí tó burú kódà káyọ̀ máa fojú ìwò kó jẹ́ pé nǹkan tó yẹ kéèyàn ti jú ń pa rẹ̀ ní ìyẹn ọ̀gbọ̀dọ̀ déjì rẹ̀ ìyẹn ni tí ò dáa táìpẹ́ tó wá tọ́ ni kódà káyẹn kan láwọn oníṣe tí ò bá jẹ́ nǹkan tí ó kábùkù bá ní tí ó sì ti wọ́ lójú láti ṣe ṣe ń tó bá wù ẹ́ ń bẹ̀ yẹn la fi ṣàpèjúwe ẹni tí ń ṣẹ́ gítà ẹni tí ń ẹni tí ń kó kànga lápèjúwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu iṣẹ́ táwọn èèyàn lè fojú di kò sí tó burú ní níbẹ̀ wallahu alam ẹ̀wà rí wà tìjú táwọn sọ fúnra wa yìí ìwà tó ṣe pàtàkì ni tó yẹ ká bá lọ́wọ́ àwa mùsùlùmí torí pé arínú hadisi kan tí ànábà Muhammad sọ́nà tó gbà wá fún wa gan ànábì ní inna Allaha ọlọ́ọ̀bọ̀ ọba àlèkè ọlá hayí ọba onítìjú ni ọlọ́run bọ̀bọ̀ lékè ọba àlékè ọlá ọba tó dáwà ọba onítìjú ni sitir ọba tí mo ń pamọ́ tí mo ń boni láṣìírí ni yòfúbọ̀lù àyà ọ̀sátìr ó sì nífẹ̀ẹ́ kí àwọn ẹrú rẹ̀ náà jẹ́ni tí ó jẹ́ onítìjú nínú orúkọ lọ́nà àsitir alhayi ọba tí mo ń tijú àsitir ọba tí mo ń boni tí ń boni ó wá nífẹ̀ẹ́ fáwọn ẹ̀dá rẹ̀ náà ká jẹ́ ẹni tí ò ní tìjú ó sì nífẹ̀ẹ́ ká máa búra wa ká máa búra ká máa ta ṣe rí ara wa ọlọ́run bọba àlekè ọlá ọ̀bọ onítìjú ni ó wá nífẹ̀ẹ́ kí àwa náà jẹ́ olùtìjú ẹni tí ó bá nítìjú ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ̀ jẹ́ bó ṣe wà nù hadisi yìí tòró nífẹ̀ẹ́ wàyí ẹni tó bá ti ní wàyí náà lọ́dọ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ òun náà nù ọlọ́run sì ní nífẹ̀ẹ́ nǹkan kan àbí kó jẹ́ pé nǹkan ìtọ́lọ́run fọwọ́ sí nǹkí ó dáa káwa náà kí a ní tìjú. bákan náà ànábì Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ sọ wọn hadith àbí Sa'id al-Khudri tí hadith náà ti fi ẹsẹ̀ rìn tó wà nù àwọn tíra tí ó nílẹ̀ bíi Bukhari nígbà tí ó ń ròyìn anábà Muhammad sallam ó ní anábà Muhammad sallam ashadul haya ashadul nas haya am ẹni tí ó ní tìjú gan ni ashadu haya min al-azra fi khidriha ó ní tìjú ju àwọn ọmọ obìnrin tí wọ́n wà ní abẹ́ ààbò wọn lọ ẹ̀kúngbà tí ìtìjú fi wà obìnrin jáde jáde yóò kàn máa tíjú mọ́lé náà ni yóò ra máa yọjú tó bá rọ́kùnrin abẹ́ bí ilé wọn tẹ́tẹ́ ara ń yọjú ìtìjú ló mú wọn débẹ̀ náà ní máa yọ táwọn ọkùnrin máa fàyàkóyà báwọn obìnrin tí wàá ní tìjú tẹ́ ń para wọn mọ́ yìí tẹ̀tẹ̀ fẹ́ rọ́kùnrin á ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ó tún ní tìjú ju wọn lọ ànábì oníti jújù wọn lọ wọ́n ìzàkánà kárí àṣẹ àn àròfúnná òfin ìwájẹ̀ sí ẹni ara àtijọ́ ànábì tí ó bá rí ní tó kọ̀ ojú rẹ̀ ni àwọn ti mọ̀ pé ah, báyìí ní ṣe ṣe yìí nǹkan kan ṣẹlẹ̀ láwùjọ àwọn tí ò fẹ́ wọ́n tètè yí padà oyún gbọ́rọ̀ kan tó kọ̀ àbí nǹkan kan táyẹ̀ ṣe kòsítàdé sọ̀rọ̀ bí akọ abáwọn èèyàn ti ń sọ̀rọ̀ lẹ́nu pé ah, ẹ̀mí ẹ̀gbọ́n ni ẹ̀dùn láti ra ìṣesí gan náà pa ah, ànẹ́bí ó ti rí tí kò fẹ́ àwọn tètè tún ṣe tarapa ànẹ́bí wa mọ̀sánra sọ́lá bó ṣe ti tìjú tó ànẹ́bí ta wa ń tẹ̀lé rè tó jẹ́ pé ní òun náà ló ní olùwòkọ́ ṣe wa a gbọ́dọ̀ wà á tìjú rẹ̀ àáfọ̀n a gbọ́dọ̀ kọ́ ìwà yìí lára rẹ̀. ìwà àtijú lẹ́fì ìròyìn ànẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam agbọ́dọ̀ kọ́ lára ànẹ́bì torí òun ló yin wa òun là fi là tá ọlọ́run ọba pàápàá jùlọ àwọn tó pera wọn láàfáà tí wọ́n mọ̀ tó pàwọn làwọn jogún àwọn ànẹ́bì ọlọ́run ìwà anábìwá muhammadu sallam olùtìjú èèyàn ni tó jẹ́ pé ní nínú ìwà tó fi ilẹ̀ fún wa tá a kọ́ ṣe rẹ̀ lórí ẹ̀hún náà ni iwa àtìjú yi káwá láwọn èèyàn léni ká máa sọ nípa tọlọ́hún fún àkọ́ṣe ànábì níta ànábì ò bá mọ̀ kò ní sọ. So anábà Muhammad sọlá ó bọ̀wọ̀ ọlọ́run ọba tó rán àwọn ẹlòmíì lẹ́yìn tó pẹ̀lú àwọn aláàfà àwọn asọ̀sọ̀kúsọ ń bi tọ́lọ́run ọba wọn àfi tí èyí ṣe tọ́lọ́run wọn àfi ròyìn ẹ̀ anábà Muhammad sọlá látara ìbẹ̀wọ̀ ọlọ́run bọ́lọ́run ṣe fẹ̀sìn rẹ̀ náà ni ó jíṣẹ́ kò fi tọwọ́ ara rẹ̀ kún kò gbéfẹ̀ẹ́ ẹnu síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́ni ìfẹ́ ẹnu làwọn ń ìsọkúsọ ni wọ́n ń sọ fáwọn èèyàn wọ́n ń darí àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn gan ni ní tí ò sí lára ẹ̀sìn náà mú mọ́ àfà tó bá tijú ò ní ṣe lé ìtìjú ló débi pé ní ò bá mọ̀ gan tán bá bí kò ní sọ ara àwọn àtijú ní kéèyàn kó Allahu alam ọlọ́run ló nímọ̀ jùlọ ṣùgbọ́n ká máa takotọ ọlọ́run ká máa takotọ jíṣẹ́ rẹ̀ ká máa bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ gbogbo eléyìí kìí ṣe nínú wàtíjú bàbá rí eré ìlara ẹnìkan tó pera ẹ̀ lónímọ̀ kò fi lè kọ́ṣẹ́ anábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bàbá ráwọn àfáà àgídí láwọn ẹni rẹ̀ ẹni ìṣíwájú atọ́kọ́ṣẹ́ anábìwá Muhammad sallam lórí ìwà àríbọ̀ṣe láyé wọn tó yàtọ̀ sí báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí tí wọ́n ń pera wọn lónímọ̀ bọ́n ṣe ń lò tẹ́ pàwọn ń tako tọ́lọ́wọ́n bá ní wọ́n ń tako tó jíṣẹ́ ni ìtọ́lọ́wọ́n bá sùfánà wa tààlà tí òfin ró jíṣẹ́ rẹ̀ ni àwọn ń sọ fáwọn èèyàn ẹni tó bá ń ṣe léyìí kò ní lára kò sì kọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam so a gbọ́dọ̀ gbọ́ eléyìí dáadáa torí wípé ní títìjú ò bá ti sí lára ẹni gẹ́gẹ́ bá a ti sọ síwájú bí bírèkì tí bí mọ́tò tí bírèkì ẹ fíìlì ni kò síbi tí ò lè já lọ mọ́ ẹni títìjú ò bá sí lára ẹ kò sí irú ọ̀rọ̀ burúkú tí ò lè sọ. So kódà yóò bu ọlọ́run yóò bu òjíṣẹ́ rẹ̀ ẹni tí ò bá sì tìjú lára rẹ̀ kò sí irú ìwà tí ò léwu gbogbo àwọn ìwà yẹpẹrẹ tá à ń rí lé ní àwọn ìrìnkúnrìn àìsí tìjú ni ẹlòmíì ò bọra rẹ̀ lẹ̀ sí òun yóò ṣe lóhun rìn torí nígbà tó yẹ pé gbogbo ohun tó wọ̀ sára náà làwọn yẹn tó ń rí òun rẹ̀ yìí eléyìí kì í ṣe wà tìjú àìní tìjú ló sún ni débẹ̀. àwọn èèyàn míì táwọn náà bá tún wá rí tó gba tiẹ̀ àìnítìjú náà ni ó jẹ́ káwọn náà tún gba tiẹ̀ lóyìn bẹ́ẹ̀ àwọn láìpẹ́ bó ṣe ṣe àwọn láìpẹ́ bó ṣe múra tó yẹ kó ló ti ṣí gbogbo ara rẹ̀ lẹ́yìn àìnítìjú ló bá yẹn dé pé a bá fẹ́ rówó kò sí ní tá a lè ṣe ẹ̀rẹ́ni tó ní tọ́ba fóònù yẹ báyìí òun lè á ti fíìmù ní òò nínú àwọn tó ń náwọn ṣeré ṣeré tí wọ́n ń ṣeun ìpé bó bá ti pọ̀ tó bẹ́ẹ̀ ni yóò ṣe ya dìdìrì tó yóò ṣe wùwà apasí àìnítìjú ni ó sùn ní débẹ̀ ẹ̀ẹ́rẹ́ lómi lórí ta ẹ̀nà fẹ́ polówó àti fẹ́ ṣe promo ibi tí ogun lọ́gbẹ̀ yóò ti mọ òwò yóò sì mọ jójó kújó yóò múra kára yóò jó láàrin àwọn èèyàn nítorí pé kò sí tìjú látara tó fẹ́ rí nínú àwọn yòdòyòdè ayé ẹ̀ẹ́rẹ́ lómi tí è ṣe ìwà rẹ̀ tí è tètè ṣe rẹ̀ ni ó wù kiri nǹkan kó so nǹkan mọ́ kó so nǹkan mọ́ra kó kun ẹfun síwájú kó sì máa káàkiri káyẹn lè bá ti ara fẹ́ àìní tìjú náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kó jẹ́ pé ní ẹni tó pera rẹ̀ ní mímọ́ òun di kan láwọn òde bídí àtọmọ́ ń lọ ní àbí tó ti ẹ̀tọ́ náà tí wọ́n wàá gbé kalẹ̀ lọ́nà tí ò dá látara ẹ̀ ní tìjú pé ní kò sí tí ò ní lè sọ kò sí tí ò ní wí tán yóò yẹpẹrẹ ara rẹ̀ gan ara ìnítìjú ni ìwà ìnítìjú yóò wá pọ̀ láwùjọ wa lẹ́nu tó yẹ pé ní làwọn èèyàn fi ń sáyé wọn ta jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ní báwọn èèyàn ṣe ń ṣe nu káwa náà mọ ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ dúró ti ẹ̀sìn wa ní tó bá mú wa ní lànà ní tó bá mú wa ní ìwà táàfi bá ara wa lò táàfi rí kẹ ọlọ́run bọ̀ ọba àlèkè ọlá lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlèkè yámọ́. ṣùgbọ́n kí a gbọ́ àárín kan yé sábà ń sọ ìtìjú ìtìjú ìtìjú tá à ń sọ yìí gbọdọ̀ jẹ́ ní tí yóò kó ìfàsẹ́yìn bá wa gbogbo bí tá a bá la tìjú tó yẹ pé ìfàsẹ́yìn ló ń kó bá wa kì í ṣètìjú nìyí o mọ́ ìyẹn ló fàtọ́ pé ní tá a bá fẹ́ kọ́rọ́ ẹ̀sìn ní tá a fi ṣàǹfààní a gbọ́dọ̀ kọ́ bó ṣe tọ́ a gbọ́dọ̀ kọ́ bó ṣe yẹ a gbọ́dọ̀ látìjú káwá fi nǹkan àǹfààní wálẹ̀ káwá láǹtìjú nìyẹn ṣètìjú mọ́ àṣe ètò níbi ìtìjú mu àbí ìgbàgbọ́ yé ìtìjú tìbí tí ò dànù. ìyẹn lànà bá Muhammad sallallahu alaihi wasallam ní sọ́npa àwọn arábìnrin aráàlú Madina fún wa anabi ní nímọ̀ nìfà àwọn obìnrin rí àwọn obìnrin dáadáa àni nìfà ul ansor àwọn obìnrin ìlú Madina àwọn ará Madina lóbìnrin á obìnrin dáadáa ni wọ́n ẹ̀dá kò kí ní ìwà tí wọ́n wù tánàbí fi yìn báyìí tó fi gbé ẹ̀yìn fún wọn anabi ni la yẹmúnà òhun nà lẹ́hàyà àbí làmú yẹmúnà òhun nà lẹ́hàyà ayàtàfà kọ́ ànàfi dín ìtìjú òkọ́dí wọn kọ́mọ́ wàá fi gbọ́ ntójú òdodo lẹ́sìn ọlọ́run ọba ìyẹn pé wọ́n tìjú tó bá fẹ́ kọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn ọlọ́run ànábì yìí wọn lórí ilé ẹni tó bá rí ní tí ó ṣe láǹfààní lọ́rọ̀ ẹ̀sìn kó wá dákẹ́ kó fi ìtìjú kó fi kárùn ẹ rí i pé nígbà tí yorùbá náà bá rọ pé èèyàn fi ìtìjú kárùn wọn yin ìtìjú ń bẹ̀ wọ́n àrùn ní àìmọ̀kan àìgbẹ́sìnyé ó wá ríbi tí ó ti kọ ó wá lóun tijú kò béèrè òdodo àfáà tó ti kẹ́sìn kò béèrè olójú ń tiwọn eléyìí ṣe tìjú àrùn ni ìyẹn tó bá ṣe lé àníyìn torí pé ibi tó lò sí ibi tán lò sí kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé níbi tí ó yẹ kó ti sọ̀rọ̀ yóò mọ sọ̀rọ̀ ńbẹ kò ní tijú ibi tó yẹ kó ti ṣàǹfààní yóò wá ìdàkejì àwọn ẹni tánàbí yìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu pàápàá jùlọ àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó jẹ́ afa but ọ̀rọ̀ jánábà tí ó mọ̀ látijọ́ ọ̀rọ̀ ọ̀run tí ó mọ̀ kò ní lè béèrè lọ́dọ̀ àwọn àfẹ́sìn ṣùgbọ́n tó bá dáwùjọ kan kódà káwọn ọkùnrin wa ń bẹ yóò mọ̀ sí balabalabala àti ibi tọkùnrin wa àti ibi tóbìnrin wa yóò lè sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ yẹn láwùjọ wa lẹ́ni kò ní ibìkan títí ń gbọ́rọ̀ ẹ̀sìn ẹ̀ kò níbi títí ń gbàgbọ́ yẹ ẹ̀sìn ẹ̀ tó bá tún ti ẹ̀jàjà débì kan kò ní lè sọ̀rọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà láàfún oúnjẹ àrà gbogbo ìṣòro wọn náà sọ fún wọn ìbí tó bá fẹ́ náwó àgbà ẹ̀ bá ń tọrọ báyìí ẹ̀ bá ń tọrọ báyìí yóò tún wí yóò kọjá àlà kò ní tijú ń kódà kéye kan bẹ́ẹ̀ olè jọ́kùnrin olè jókìnrin wọ́n bá ní ntí ó mọ̀ nínú ẹ̀sìn kó sọ olè lójú ń tì wọn kò ní lè sọ̀rọ̀ ń wọn eléyìí kìí ṣe ìtìjú dá eh, kìí ṣe ìtìjú tá à ń sọ ẹ̀sìn nìyí o kájálù là ń pè yín o kéèyàn rí i tí ó ṣe láǹfààní kó máa lè sọ̀rọ̀ ńbẹ kó má tètè wá nǹkan àǹfààní nǹkó lójú ń tì wọn ìwà àrùn ni ìwà yẹpẹrẹ ni ìyẹn ni ànábì fi yin àwọn arábìnrin ìlú Mẹdínà tó yẹ pé ní ìtìjú ò mú wọn láti má kọ ọ̀rọ̀ ẹ̀sìn wọn láti má bi ànábì wa Muhammad sallallahu alaihi ní tí ò wọn káwọn náà kẹ́kọ̀ọ́ eléyìí lẹ́yìn kó jẹ́ pé ibi tá a bá ti rí nǹkan fàání ká lè béèrè ká lè sọ ẹ̀rí kódà tí nǹkan ló wáyé pé ó fẹ́ ba nǹkan ìtìjú lọ ó lọ́nà bí wọ́n ti béèrè ẹ̀ sáà ń jẹ́ ká nǹfààní yẹn lọ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu. Òní kúntùmọ̀ bá a mo jẹ́ ni Timothy ìran àkọ́kan tí mo ń jáde lára ẹni ni tí mo wá jẹ́ni tí mo ń ṣẹlẹ̀ lára rẹ̀ gan ìyẹn pé nǹkan yìí mo ń jáde lára mi gan. ó ní òun wá ń tijú láti bí ànábì àmọ̀sọ́sọ́lá torí ipò tọmọ rẹ̀ wà fún un torí pé ọmọ rẹ̀ Fatima nìyàwó òun wá lọ bí àbáyàwó mi pé ah, nǹkan báyìí mo ń jáde lára mi ṣùgbọ́n ànábì ní fa arsaltu Mikdada mo wá ní Mikdada ọmọ Aswad kó bá lọ délé wa. káde pé nǹkan yá yóò tì mí lójú kí n bí ànábì gẹ́gẹ́ bí ọkọ ọmọ rẹ̀ ṣùgbọ́n mo sì rẹ́ni tíìbì tí ìrántí ìwé nínú ilé iṣẹ́ ló yẹ pé ìbéèrè tó yẹ pé bóyá obìnrin fẹ́ béèrè ní kó yóò tì mí lójú kí n bí àáfà báyìí ṣùgbọ́n jẹ ẹran lágbájá jẹ ẹran ọkọ mi jẹ ẹran ní báyìí sí wọn. a sì wọ́nà tí a fi béèrè nǹkan ṣùgbọ́n ká wá fi ilẹ̀ ká lójú ń tì wá ká máa ṣẹ̀sìn lórí àìmọ̀kan eléyìí ṣe tìjú dáadáa ẹni tí bá ń ṣí ìhun mọ́ tìjú kó wá kó níbi ìtìjú tá à yìn ìtìjú tí ẹ̀sìn fọwọ́ sí kó wá kó mẹ́ ìyún sára èyí tí ẹ̀sìn fọwọ́ sí ìdínkù nìyí oúnjẹ ìyẹn ni ó fà á nígbà tí ẹ̀wọ̀n mùsùlùmí tó wá bá nàbẹ́ wa Muhammad sọ̀rọ̀sọ́lá ó fẹ́ béèrè ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n tó yẹ pé nínú àádà nínú ìṣesí amọ̀ ẹ̀tìnilójú ó wá kọ́kọ́ ti àti síwájú ọ̀rọ̀ kẹfà níbi pé ní inna Allaha la yastahyi min al-haqqi shay'a ọlọ́run ọba tó bá ti kan tòdodo ọlọ́run ọba ti jú láti ṣàlàyé òdodo ọlọ́run ọba ti jú láti ṣàlàyé òdodo kọ́kọ́ ti yún síwájú kó tó béèrè béèrè ẹ̀ lọ́dọ̀ ànábì kánibí lè tún mọ́ kó lè bá fún ànábì lára pé ní tí mo wá béèrè yìí o nínú òṣèṣì ìtìmọ̀ tíyàn lójú ni ṣùgbọ́n gbà tó dodo bá délẹ̀ a gbọ́dọ̀ béèrè ẹ̀ náà nítorí tá a fẹ́ fi tẹ̀sìn ni. ó wá bí anábìkẹ́ ní fàálì alẹ́ mọ̀rá àti gútlì ìra ìyá ẹ̀ṣtálàmẹ̀t. ó wá bí anábìkẹ́ tóbìnrin bá sùn tó bá lálàá ṣé onówẹ̀ anábì náà mi ìra rọ́ àtìmọ́ anabi níbẹ̀ ní tó ní bá lára tó bá tóbi bá jáde lára rẹ̀ tí nǹkan dà sí lára bí tọkùnrin lónà òun ẹni pé tó wá béèrè yìí tí yóò fẹ́ kéèyàn tijú ni ṣùgbọ́n látara kọ́rọ́ ẹ̀sìn òun lè lè kéèyàn lè ba àmọ́ tí èèyàn ó sì tó bá ṣẹlẹ̀ sí ni àlẹ́ ìfowópamọ́ kọ́pa èèyàn ò wú ẹja nẹ́bà mi o tóbìnrin bá sùn tí nǹkan jáde lára rẹ̀ wọ́kùnrin ó sì wú ẹja nẹ́bà lóbìnrin náà wẹ̀ musalama tó wọn bẹ pé àtúbìnrin ah, náà máa irú ẹ máa ń ṣẹlẹ̀ sí tóbi máa ń jáde àníbìnrin àbó lọmọ tí wàá ń jọ òun náà tèmi látara omi tí ń jáde lára tiẹ̀ òun náà lọmọ fi ń jọ ìdáfẹ́ lómi pé umu sulaim umu sulaim gbẹdẹ umu salama afọ umu sulaim tó wá béèrè ìbéèrè yìí kò jẹ́ kí ìtìjú ìmú láti mọ́ béèrè ntí ó kàn nínú ẹ̀sìn so umu sulaim ló wá béèrè ìbéèrè lọ́wọ́ ànábì muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìṣesí náà ló wá wà fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ìlú madina nígbà tí wọ́n béèrè àwọn nǹkan àǹfààní nínú ẹ̀sìn tí wọ́n sì fi sin lọ́wọ́ ọba sọ kí agbọ́rọ̀ ìtìjú ká gbọ́yé ìtìjú ká lọ sí ibi tó dáa ṣùgbọ́n ibi tí a ti ṣàǹfààní ẹ̀sìn ta ti fẹ́ rí ẹ̀kọ́ kọ́ dákẹ́ kálá ń tijú eléyìí ìnira ní òkò bá ni a sì ní kele kún ìtìjú tí ẹ̀sìn fọwọ́ sí. Si kọlọmọba sọfàánà wa tààlà kí ó sànù ẹnìkọ̀ọ̀kan wa kí ó máa kọ́ wa máa ṣe torí pé àwọn ìwà yìí náwọn ìwà dáadáa báyìí tó bá mẹ́ẹ̀ láwùjọ yóò máa kó ìfàsẹ́yìn sí ìpèpè tá táyà bá rí wà kùdìẹ̀kudẹ́ lára ẹni wíwà àìnítìjú ìwà asá kí ẹ máa sọ̀sọ̀kúsọ. So, so, àyàn ní kàkún ìmọ̀ yẹpẹrẹ yẹn gan ni torí pé téèyàn bá ti ní tìjú ìyẹpẹrẹ ní mọ̀ ń kó bá ni ẹni tó jó lórí ìsìn lápòjúwe tí ń kọrin àyàn ní bọ̀wọ̀ rẹ̀ torí kò sì wà àtìjú ìwà àṣà ní wù láwùjọ ká kí ajẹ́kíwà yìí kí ó rinlẹ̀ ní ara wa ká sì jìnnà sí àwọn wa ìyẹpẹrẹ tí máa ń bú níkù láwùjọ ká jìnà sí táwa ń sọ̀rọ̀ tìjú yìí ó wà nínú ọ̀rọ̀ ẹnu wa ká sọ ń tá a sọ èrè kàkà mọ̀ sọ̀rọ̀ kọ̀rọ̀ bákan náà ká sọ ibi tá a máa wà àwọn ibì kan wà tó yẹ pé téèyàn bá wà ń bẹ̀ gẹ́gẹ́ láwùjọ àyàn mọ̀ pé ah, kò yẹ ká bá ru yín bì èrè ẹni tí wọ́n lọ ń wo kí ó ibi tí ti ń ta tẹ́tẹ́ tó ń lọ wo kí ó sì pé kínní tó jáde ń bẹ̀ lọ́n banú kí ọ̀sìn bàbá àjẹ̀bú ara wà nítìjú ni ètò ìpò láwọn ọlọ́tí tán sọ̀sọ́kúsọ ara wà nítìjú ni àbí téèyàn náà á gbé sójú títì kó máa bá wọn wo àwọn ilé tán máa ń ṣe bá ṣe máa ń dúró lójú títì ara wà nítìjú ni tó yẹ pé tí ò wá dáa níkọ́ tó bá wà jẹun kó mú wọlé náà ara wà nítìjú ni tó ń gbà tó bá bá ẹni tó fẹ́ ṣe tọ́lọ̀ níbi ìwòkúwò eléyìí yóò yóò jẹ́ nǹkan àbùkù fún yóò jẹ́ tí ó dá ọ̀nà subhanahu wa ta'ala kí ó dúró tì wá pàápàá jùlọ ẹni tí ó tó pera rẹ̀ ní onímímọ̀ ìtìjú tí wọn ló gbọdọ̀ tó pọ̀ láwùjọ torí táwọn èèyàn bá ṣe nǹkan míì tán bá fún wọn gbà àwọn yìí ẹgbẹ́jà kà wọ́n kú tán bá fún wọn ní ẹ̀skíìsì lórí ẹ̀ ẹlẹ́mọ̀fẹ́ ní tójú ní mímọ̀ pa àṣìbó ní mímọ̀ lòun téèyàn àbọ̀ ara rẹ̀ kó sọ ara rẹ̀ kó mọ̀ ṣe ń tẹ́sí òfẹ́ kọlọ́ba sùfàánà wa tààlà kí ọmọ ọkọ wa máa ṣe kó fi wá sí kóńgẹ́ dáadáa wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.